ń wò ó ń bèrè ṣọ́ọ̀bù lọ́wọ́ òòṣà lọ́wọ́ òòṣà pépà èsì ń jọ ó ṣàrẹ nílẹ̀ hmm. mo dẹ̀ rí nǹkan mọ̀ bí mo máa wú. bẹ̀mú ló ràn pa ìsàn bò ní tẹ́yìn ò bá sick ṣe òòṣà ló fà á síbí àbí òòṣà ló nílẹ̀ nǹkan kan wọ́ọ̀rì yín ẹ jẹ́ ra máa lọ jẹ́ kẹ́ má disturb ó bẹ̀rẹ̀ ó yẹ máa lọ bá. bẹ́ẹ̀ máa gbọ́ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ kò dẹ̀ ní gbọ́ má gbọ́ máa wú nǹkan imori mọ̀lẹ́bí. ẹ kúrò bí jẹ́ pẹpẹtẹ ló bá sọ pé tọ́bí tọ́bí. àsìkò tá a máa ṣe sọ fún ẹ o. Ah. it's okay it's okay Fúnjábí. bàbá. ọ̀nà tá a fẹ́ gbégbá ni mo ti ní kó yọjú sí mi ó dẹ̀ tún wá sọ pé bàbá iye bàbá chọ́ọ̀chì. orí burúkú ni kò lágbára. àlọ́ bàbá chọ́ọ̀chì kọ́ à. bàbá ò wá ni. bàbá tó bàbá jàǹjàlá kan tó wá síbi lẹ́ẹ̀kan kí ló kọ́ orúkọ rẹ̀ nù. ọ̀ọ́ bọ́